الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقني فون ولابا kọlọ́n kó gba sọ́lá tiwa kọlọ́n fi wá ṣe kó ń jẹ́ dáadáa kọlọ́n bá sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ pé alladhina amanu wa ala rabbihim yatawakkalun àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì tún jẹ́ wípé wọ́n ń gbára lé ọlọ́run ọba alladhina amanu wa ala rabbihim yatawakkalun pé wọ́n gbàgbọ́ wọ́n wá gbára lọ́lọ́run nínú tó bá ń bí ìgbára lọ́lọ́run ọba òun ní ìgbàgbọ́ so àtàwákóló samaratun min thimari iman ìmágbára lọ́lọ́run ọba ó jẹ́ èso kan nínú àwọn èso tá a máa ń rí kéèyàn bá ti ní iman ẹni tó sì fẹ́ gbára lọ́lọ́run ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ Ọlọ́run ẹni tí ò mọ ọlọ́run ọba tó ń sìn kò lè gbára lé ọlọ́run ọba ló fi jẹ́ kó ṣe pàtàkì ká ní ìmọ̀ nípa ọlọ́run ọba ọba tó dá wa ọba tá ń sìn ká mọ̀ pẹ̀lú mímọ àwọn ìròyìn ẹ̀ ká mọ̀ pẹ̀lú mímọ àwọn orúkọ ẹ̀ ká mọ̀ ọlọ́run ọba àlekè ọlá nípa wípé òun lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí gbogbo tó ń jẹ́ ìjọsìn pátápátá pé kò sí nǹkan míì tá gbọ́dọ̀ sìn lẹ́yìn rẹ̀ ká mọ̀ ọba àlekè ọlá pẹ̀lú àwọn ìṣesí tó jẹ́ ìṣesí àwọn nǹkan tí ọlọ́run bá máa ń ṣe àfààlù lọ́hìn àwọn ìṣesí tí ọlọ́run bá máa ń ṣe kátúwá mọ̀ kí ni àfààlù làìbáàd kí ni àwọn ojúṣe àwọn nǹkan tó yẹ kí ọmọ ẹ̀dá ènìyàn kó máa ṣe àwọn eléyìí ó ṣe pàtàkì nígbà tí a bá nímọ̀ nípa ẹ̀ òun la jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti lè dá ọlọ́run ọba mọ̀ á dẹ̀ jẹ́ kí a lè fi ọlọ́run ọba síbi tí ọlọ́run bá wà ọlọ́run ni wà máa qadaru Allaha haqqa qadri ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí yẹn wọn fi ọlọ́run ọba sí ipò tó yẹ kó fi ọlọ́run ọba ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí bàmọ́sà ló fásitẹ́mì ọlọ́run ọba ni mo fẹ́ fi àpèjúwe lélẹ̀ fún yín ẹ̀tẹ́ ti gbọ́ iná lẹ́dínà yad'una min dunillah dájúdájú àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àti àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba àwọn tó ń sìn lẹ́yìn ọlọ́run yìí wọn ò ní wọn ò lágbára wọn ò lè fi nira kan yín wọn ò sì lè jẹ́ kó ré lọ́dọ̀ yín ọlọ́run ọba nítorí páwọn tá à ń sọ yìí tí eṣinṣin tó bá balẹ̀ oúnjẹ wọn tó gbé ń bẹ̀ wọn ò lágbára láti di eṣinṣin lọ́wọ́ wọn ò lágbára láti kọ́ di gbọ́rùfà tọ́ọ̀lù ẹ̀yin tẹ́ ń pè wọ́n ọ̀lẹ ní wàlùmọ̀tòlù àwọn tẹ́ ń pè náà ọ̀lẹ làwọn náà má kọ́dà rúmọ́ àkọ́kọ́ nìyẹn. àwọn èèyàn fọ ọlọ́wọ́n ọba síbi tó yẹ kó fi ọlọ́wọ́n ọba sí sòtéèyàn ọba mọ ọlọ́wọ́n ọba á jẹ́ pé èèyàn lè fi ọlọ́wọ́n síbi tó yẹ kó ọlọ́wọ́n ọba wà àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n àmọ́ ọlọ́wọ́n nìkan là máa fún nígbà tá a bá mọ ẹ̀tọ́ yẹn àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n àní máa gbé ọba dá ìyẹn ni ànábì sallallahu alaihi wasallam ṣe sọ fún Mu'adh ibn Jabal ó ní atẹ́rìrì mọ̀hákùnmọ́ ìhàlẹ̀ ìbáàd ìjọ mọ̀ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba lórí ẹrú ni ó ní ọlọ́run ọba tòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ ó ní hákùnmọ́ ìhàlẹ̀ ìbáàd àti àbùdóhù wàlà àbùdóhù wàlà yushriku bihi shay'a ẹ̀tọ́ ọlọ́run ọba lórí àwọn ọmọnìyàn ó ní pé kọ́ máa sìn kí wọ́n má sì ṣẹbọ pẹ̀lú rẹ̀ wàhákùlù ìbáàdì àlọ́lọ́ ohun tó wá jẹ́ ẹ̀tọ́ àwọn ẹrú lé orí ọlọ́run ọba alayọ̀ àdìbá máa la yóò ṣèlú kò bí iṣẹ́ àá òun ni pé gbogbo ẹni tí ò bá ti ṣe ẹbọ sọ́lọ́run pé kí ọlọ́run bá má fi yà jẹ́ ẹ̀tọ́ tí wọ́n ní lé ọlọ́run lórí nìyẹn ó túmọ̀ sí pé yóò àdìbú máa yóò ṣèlú kò bí iṣẹ́ àá ẹnikẹ́ni tó bá ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run bá má fi yà jẹ́ lọ́lọ́run fi ní innahu man yushrik billah dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ti ṣe àlùjànnà léèwọ̀ fún wa ma'wahu an-nar ibi tó máa jẹ́ ibùdé sí rẹ̀ oníná wa ma lil-zalimina min ansar gbogbo àwọn olùṣẹbọ sọ́dọ̀ wọn ò ní rí ẹni ràn wọ́n lọ́wọ́ nígbà tí ìyà ọlọ́run ọba bá dé kọ́lọ́ má fi ìyà ìjẹ ẹnìkọ̀ọ̀kan wa ló fi jẹ́ ń pa gbọ́dọ̀ gbìyànjú ká dúró déédéé ká dúró tọ́lọ́ ká gbára lọ́lọ́ ká mọ̀ wípé làhàùlà wàlà kó wájà ìlà ìlà kò ságbára kan kò sọ́gbọ́n kan àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n ọba tí ọba wò kó ń gbọ́ ó wá dá wọn gbọ́ kan ọ̀nà àti máa wọ̀ ẹ́ tó bá lọ gbọ́ ọlọ́wọ́n bá máa wọ̀ ẹ́ tó bá lo lágbára ọlọ́run bá máa wọ̀ ẹ́ ọlọ́run á sì máa lọ ẹ lára gẹ́gẹ́ bá lọ́ọ́ sọ̀rọ̀ máa lọ sẹ́láńtì sọ pé dájúdájú ọlọ́run á máa lọ alábòsí lára hátà ìlà àkọ́dàhùn títí títí tí tọ́lọ́ bá gba alábòsí mú báyìí kò ní bọ́ nínú ìgbàgbọ́ ọlọ́run bá láíláí kọ́nà ọba kó má fi bínú ẹ̀ bá wa lò kọ́nà má bínú sí wa kó má ṣe ìyọnu sí wa gbogbo tí a fẹ́ dáadáa kọ́nà kó ṣe fún wa yìí tá a fẹ́ láburú kọ́nà ọba kó jọ kó lè jìnnà sí ẹnì kankan wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.